وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين لنا بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أن الإنسان لا ينجو هذه الدنيا ولا ينجو في الآخرة إلا أن يكون مسلما قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد فاعلم عباد الله أن الأمور المعروفة في الدين يجب إعادة باسمنا في مجتمعنا حاليا وفي أصلنا أرضا لما يترتب عليها من من ارتكاب المؤامرات وتعاون الناس بها ويرتكبون المعظمات ويفعلونها باسم الأضرة والنصابة بيد أن العلماء يرون ذلك غاية الجهل في دعواهم ومنها أن بعض الدول العالمية قررت حرية النكاح لما يحب لما يحبه الإنسان إنسان كان أو حيوان أو ولو كان جمالا هل هذه أمارة أو خسارة ولذلك ترى المرأة أن لها حق أن لها حق أن تتزوج بابنها والأب يرى أنه يستحق أن يتزوج بابنتها السلبية معنى هذه من الكلام فقد ذكر الفقهاء المعاملات في النكاح أي التي لا يجوز النكاح إلا وهي قسمان القسم الأول وهن اللاتي يهرمن تحريما أبدا والقسم الثاني وهن اللاتي يهرمن تعليما مؤقتا وأما التي يهرمن تعليما مؤقتا هن اربع هن أربع عشر والسبع يهرمن بالنسب والسبع يهرمن بالسبب وقد ذكر الله تعالى في القرآن أو بالله من الشيطان الرجيم ولا ما لك آباؤكم من النساء إلا ما قد سلف كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائكم في بيوتكم من نسائكم من نسائكم اللاتي دخلتم فإن لم تكونوا دخلتم فلا جناح عليكم وحلائل أبناؤكم الذين من أولادكم وأما التي يوحون بالنسب في هذه الآية الأم والجدة لقوله تعالى هو عليهم وآبوهم الثاني البنات وبنت الابن وبنت البنت وبنت بنت الابن لقوله تعالى وبناتكم الثالث الأخت الشقيقة الأخت شقيقة كانت لها الأب والأخت لقوله تعالى وأخواتكم الرابع بنت الأخت وبنت ابنها وبنت بنتها لقوله تعالى وبنات الأخت فالبقية في الغرفة الثانية اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه abirúkọ lọ́wọ́ àwọn ọlọ́pàá kúrò lọ́sẹ̀ káà ẹni ọ̀pọ̀ ẹni ìgbé lẹ́yìn tí ó ń bá ọdún aṣọ lẹ́yìn pẹ̀lú orúkọ lọ́wọ́ ọba ọba tí jẹ́ àlọ́ ọba tí jẹ́ àrọ̀ ẹ̀ ọba tó ti pé náà ló jẹ́ àrọ̀ yìí. pẹ̀lú àwọn orúkọ rẹ̀ yìí àwọn orúkọ rẹ̀ tó ká tó dà yìí torí àdájọ bẹ̀rẹ̀ orúkọ ara ti ní orúkọ tó ṣe pé wípé lẹ́tùmá ọlọ́run náà ló tó jẹ́ tàbá àwọn fáàn ọba tó ṣe gbogbo ayé tí wọ́n lè dára àdúgbò lónìí kankan bèlè kọ́ńtọ́ fẹ́ gbogbo ṣe sọ̀rọ̀ kájọ àgbọ̀ ẹ̀kọ́ ti sọ̀rọ̀. kátó wá sọ wípé wọ́n kọ ọkọ̀ tí ẹ̀fẹ́ kẹ́ áfíríkà iye àwọn kọ́ńtínẹ̀tì tó ṣe lábẹ́ àgbáńlá ayé lápapọ̀. ó ṣẹlẹ̀ sí pé nínú gbogbo wọn náà bàbá áfíríkà náà wọn lójú kò àyàtí àwọn nígbà tí ń lọ inú tó wọ́n fún wa pọ̀ tó náà ṣe bá làkúkọ orí ìka òòrùn ọ̀tẹ́ lọ́rùn kápẹ́ wa gbọ́ pé ara inú mi àbára tètè yẹn. ọlọ́wọ́n bá wọn bá lè jọlá bó ti ń ṣe tàwọn èèyàn ló ń ṣe tàwọn ẹranko bó ti ń ṣe tàwọn àlùbí ló ń ṣe tàwọn àlùbí bọ́dí tẹ̀síṣẹ́tì ní lórí tẹ̀síṣẹ́tì kò ní. bọ́dí tẹ̀síṣẹ́tì tiwájú lórí tẹ̀síṣẹ́tì kò ní. títí ní jẹ́ àwọn aráàlú náà nìyẹn. kájẹ̀ tó wá sọ pé èyí tó wá sọ wà ní ìmọ̀ ìpínlẹ̀ kókòrò àlejò àwọn yóò ti lò ó. àwọn àni wọn ọba àṣàkẹ́ ọ̀rọ̀ ọba gíní ọba àṣàkẹ́ ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé pàtó tó bẹ̀rẹ̀ ìyáma ìkẹyìn àìsíyáma nìkan ló ti fẹ́ lòwà máàmù nílò gbogbo wa láyé àjọkẹ́ ayé gbogbo wa ní kẹ́kọ̀ọ́ láyé wọ́n kà lè ju wa lọ ó lè ju wa lọ ṣùgbọ́n gbogbo wa náà ni à ń jẹ ìjẹ jẹ́nẹ́rà akẹ́kọ̀ọ́ ọ̀dà fẹ́ sílé ẹnìkan kọ́nà tó sílé ẹlòmíì òtù ọ̀dà ọ̀sùn ìlú ẹnìkan kọ́nà ọ̀sùn ìlú ẹlòmíì ara àwọn ìkẹ́kẹ́ àti gbogbo wa ń jẹ nìyẹn ṣùgbọ́n kẹta ìsìlámà ẹni tó bá ń tètè ẹ̀ nìkan lórí kò sẹ́ni tó wá ní kápá kan gbọ́ ẹ̀rí lọ́wọ́ ọ̀rọ̀ náà lọ. àwa ti kọ́ ọmọ ọlọ́run láyé àwa ní àwa máa lóyún nìkan o. adúgbòkun àyè àmọ́ lọ́la. bákan náà àwọn àní olùrànlọ́wọ́ àwọn àní aláborí àwọn wá ní olùsàmọ̀nà wa bákan náà àwọn wá ní olùsọ gbogbo àwọn yòówù ló fi yẹn máa rò èèyàn máa tò fún ìdí ọmọ àrò sí inú ojú ọ̀rọ̀ tí kò padà wá bu wọlé gbogbo wa ti wúlò wọn kò lọ sí ilé tí wọn bu alọ sí tó lọ́wọ́ ọ̀fẹ́ ọlọ́run àwọn wá ní olùsọ gbogbo ilé tí ó kẹ́ sí ọlọ́run bá sọ ẹgbẹ́ ọlọ́run àti mọ̀nà yóò mẹ́nà ẹni tó bá kádàrá ìfọ́nù máa kò fẹ́ tó lùmọ̀ láéláé. àwọn ọmọ ọ̀dà tó kọ́kọ́ lóṣooṣù ní ọlọ́wọ́ báyìí òkú lẹ́sìn kò fẹ́ ká. bákan náà lẹ́nu àwọn àmà ẹ̀rọ ẹni jẹ́ òkú jẹ́ ẹ̀rọ ìdíje kẹ̀síkú pẹ̀lú ìkẹ́yìí ọlọ́wọ́ tó wọ́n bá bẹ̀ nílà. ọba ọ̀sọ́ abáyẹ̀ ọba ọba aráyẹ̀ kó bàbá gbogbo àtọ́ ọjà ajá tẹ̀lé lágàtà nínú ẹgbẹ́ òkú jẹ́ òkú ẹ̀sìn yàrá kálọ̀ mọ̀ yìí pé ọmọ èèyàn kò lè là láyé sí kò lè kójúbọ́ níbi wàhálà níbi ìdààmú kó wá tó fi lè jèrè níjọ́ pé dàdí ìyáàmà àyàgbé kéèyàn kẹ́wọ́n tó lè bọ́lọ̀ wọ̀ kéèyàn kẹ́wọ́n tó ká ju bẹ́ẹ̀ bọ́lọ̀ àwọn akáwọ́ sọ ilé ìjọba ìfọ́nà ọ̀sán wọn one three twelve one two ọlọ́run ti gbàgbé gbọ́dọ̀ lórí ọ̀ká ìwọ̀n náà ó ti fi ọ̀ká ìwọ̀n náà. ẹ wá gbọdọ̀ káàdì láyé àti ẹgbẹ́ òṣìṣẹ́ fún wọn lọ. lẹ́yìn lẹ́yìn náà báyà ẹjá lọ kàn wípé àwọn ọ̀rọ̀ kan àwọn àdáàmà ìfẹ̀fẹ̀ tó gbajúmọ̀ nínú ẹ̀sìn wa tó ti ń pé tí wọ́n bá sọ ó lẹ́yìn tí ọ̀lọ́ ni nígbà a gẹ́lẹ́ ìgbèrí lélẹ́ gẹ́lẹ́ ìgbèrí lélẹ́ lọ àwọn àwọn ìmọ̀ ẹ̀sìn wọ́n lọ lóṣù pẹ́lú kẹfẹ́ ẹ̀mọ̀ tó padà tó máa láwùjọ gẹ́lù lásìkò yìí ó àwọn nǹkan tó là lórí ìfẹ̀ka tó níbi wípé àwọn ọ̀rọ̀ gbogbo tọ́wọ̀n tó léwọ̀ àwọn ọ̀rọ̀ ká sí wọn léde àwọn èèyàn ká sí wọn lóde wọn lọ́pẹ́ làwọn ẹni fún tọ́wọ̀n tó léwọ̀ àyọ̀lẹ́ ìsìn wọn fún tọ́wọ̀n tó léwọ̀ pẹ̀lú orúkọ wípé ọ̀làjú làwọn ti ẹ̀yìn pẹ̀lú ọ̀làjú ni ọ̀làjú ni ọ̀làjú tuntun mo fẹ́ tẹ́lifọ̀ yẹn lọ́nà ọ́. lẹ́yìn tó ti jẹ́ pé àwọn olùmẹ̀sìn àwọn olùfẹ́ tí wọ́n sọ yẹn dáadáa yìí pé àyèmọ̀tàn pátápá eléyìí ó ń sọ̀rọ̀ àjò eléyìí ń sọ̀rọ̀ àjò sáré tí o ti pé àyèmọ̀tàn ni. nílẹ̀ náà wọ́n fẹ́ ká gbọ́ yìí kódà wọ́n fẹ́ lọ́mọ orílẹ̀-èdè àgbáńlá ayé lónìí láwọn orílẹ̀-èdè táwọn ọdún máa wò ó ń gbà wọ́n wọ̀nyí àwọn wípé ọ̀làjú táwọn ọmọ àwòrán wọ wípé àwọn làwọn ọmọ àwọn ẹni wọ́n lajú tó fi táwọn ọmọ bọ̀rọ̀ nígbà àwọn èèyàn léde wọ́n dáwọn tó fi tuntun wọn náà kọ́ tí òkùnrin náà bá wá múra láti lè máa túmọ̀ túbọ̀ láti lè máa túmọ̀ túbọ̀ nípa àwọn tó ṣe ìtọ́tọ́ pàtàkì nípa àwọn kan tó pa ìtumọ̀ tí wọ́n fi wá tá a túmọ̀ tẹ́lẹ̀ láti máa dàgbèjì lórí àwọn èèyàn wọ́n máa dàbí tàbí nǹkan yóò ṣe ìjẹ́ ìkẹta mẹ́rin àwọn tó àwọn ọmọ ẹgbẹ̀rẹ̀ mu. nígbà tí ìṣẹ̀lẹ̀ abala ayẹlẹ́lẹ́ láwọn orílẹ̀-èdè ga òun ni wípé wọ́n ti gbé òfin jáde níta ń pè ní freedom lórí kéèyàn ó sì pàtó pé pẹ̀lú àdánù abẹ́nú human rights tó bá kú ló lẹ́tọ̀ àdìsí tó bá wù ó lè fẹ́ tó bá wù ọ́ ẹ̀rọ ìbúdẹ̀ ó lè fẹ́ tó bá wù ọ́ ìyàwó àti kò lè fẹ́ ẹni tó bá wù ọ́ àti kò lè fẹ́ ẹni tó bá wù ọ́ ẹ̀kọ́ àtúnṣe ó lè fẹ́ ẹni tó bá wù ọ́ ó lè fẹ́ ẹni tó bá wù ọ́ ẹ̀kọ́ àtúnṣe ó lè fẹ́ tó bá wù ọ́ òní wípé kò bá ń dèèyàn.

tóbi mọ́ ó lọ́ fò òun èmi ìwúlẹ̀ gbàgbẹ́ òun kọ́ kan ló tọ́ lẹ́nu pé òun ìsìn máàlì ti pẹ̀lú ẹ̀ jọ̀mọ́ jọ̀mọ́ pé ẹni tí nǹkan tí nǹkan ti pọlọpọlọ rẹ̀ náà kó náà bá rí ìpínlẹ̀ nítorí yẹn sọ láti o èyí ló fẹ́ ṣàṣeyọrí nínú ọpọlọ èèyàn pẹ̀lú orúkọ ẹgbẹ́ kẹ́rin ọ̀làjú ìyá ọ̀làjú àwọn nínú ẹ̀sán tá a máa rẹ̀ lóko wá ọkùnrin kẹta ẹ̀kí pẹ̀lú wá obìnrin kẹta ẹ̀kí obìnrin tó ọmọ ìwà ẹ̀ ọkùnrin tó ọmọ ìwà ẹ̀ máa já inú ilé rẹ dúdú inú ilé rẹ ẹran ewúrẹ́ inú ilé rẹ ó ti mọ̀ wá ẹ̀ ó ó wá ṣe é ṣe lájọ pé tó bá wù àwọn èèyàn lórí náà ń fẹ́ nínú èèyàn tó ké wọnú ta àtìlẹ́yìn tí ń tọ́ ọmọ rẹ̀ kú sí inú ẹ̀ ilé ìrìnàjò láwọn orílẹ̀-èdè kan kódà àti lákọ̀ ti yí ló tẹ̀lẹ̀ ó ti wáyé pẹ̀lú ọmọ rẹ̀ kùnrin wọ́n wá ní tabú rẹ̀ nínú tabú yẹn pé ti tó jọ́pọ̀ màlẹ́ ló fẹ́ wíyà wàhálà tó ń ọ̀rọ̀ ẹ̀ ṣe láì kò wá dé kọ́lọ́ kó tó obìnrin kankan obìnrin tó aláwọ̀ fi ọ̀rọ̀ ohun wàhálà tó ń ṣe tó kọ́ á máa gbọ́ láyàwó rẹ̀ òun ọ̀fẹ́ wo òun fún àwọn àlùwọ́ ọmọ ìkẹyàwó ọmọ wọ́n ti wẹ́dì wọ́n ti kẹ́ni wọ́n ti wẹ́dì tí wọ́n ti gbé káwọn sọ yìí fẹ́ǹsì àwọn tó tóbi kọ́mọ fẹ́ ìyá rẹ̀. bẹ́ẹ̀ náà là ń lé ní ọkùnrin nílẹ̀ àwọn òṣùṣù àjùkọ́mọ ẹ̀ lóyún wọn àjùkọ́ tó yẹwà jù ó ti yàwó lẹ́nu. pẹ̀lú àwọn oníṣẹ́ tó ní lágbàáyé eléyìí náà ti sì ọmọ bàbá rẹ̀ fẹ́ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ akẹ̀lẹ́ máa wo pé nínú kọ́tọ̀ tí wọn náà ṣáájú wa kò bá àmọ́ tí ò bá táyé ti délé àmọ́ ẹgbẹ́ tí ò táyé tó ṣe lẹ́yìn. Làbùkọ̀ wípé ó ra bùkátà gbogbo ìtọ́wá fún wa káwọn náà rẹ̀ àwọn ẹ̀kọ́ lẹ̀ ẹni bàbá sọ́ọ̀lù jù ní ara ìlú wa lè fẹ́ ajá. Ìyá ìyá ìdúró ní ọkọ̀ bí ọba náà rẹ̀ létí tí wọn lásìkò tí wọn ń lẹ̀. Létí àwọn káwọn tó ti kọ́kọ̀ jẹ́ ìjẹta wọn máa ń dé. Díẹ̀ díẹ̀ sì ni mo ẹlẹ́dẹ̀ ìwọ̀n bá wọn. Díẹ̀ díẹ̀ mo ẹlẹ́dẹ̀ ìrẹ́kẹ́lẹ́. náà ní wọ́gbà ńlọ bí ẹ̀jẹ̀ ń rọrùn làbùsọ yìí pé lásìkò táwa ó mú ká ká máa sọ gbogbo àwọn nǹkan wọn yẹn o gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ta túmọ̀ tẹ́lẹ̀ kọ́dà táwọn ọ̀rẹ́ àbúrò ìgbàwá tún máa ń wọ́n tọ́ yẹn nǹkan tí ń ta àwọn èèyàn gbogbo tó ta lọ́sẹ̀sì yẹn tẹ́sí pé kalẹ̀ káyé mọ̀ yẹn kò bẹ̀rẹ̀ rẹ̀

àbí ìgbésẹ̀ tó ọ̀rọ̀ tó ìjà táwọn èèyàn bá fọ́lọ́wà ìrìnà bẹ́ẹ̀ ní fọ́lọ́wà ẹ̀rí lọ́kàn bá wọn tó ọmọ tó fọ́lọ́wà tẹ̀sán ọ̀bára mọ́ta ọba tí wọ́n sọ ẹ̀rí gbogbo ayé òṣèlú yẹn gbogbo ayé ọmọ bá wọn gbọ́ gbogbo ayé náà wọ́n tí o lè ti mọ̀ ẹgbẹ́ àwọn bá kí àgbàdo lọ́wọ́ àná kòtò tí báwọn àkọ́kọ́ náà sọ pé kí àbá kì lọ́wọ́ àná kòtò lọ́wọ́ àkọ́lá ní ẹgbẹ́ kòtò ara wọn kan fún ìtajú mọ̀ta àmọ̀ ìtẹ́lẹ̀ náà nù. tani ọmọ ìfẹ́ wọ ni kéèyàn ó ṣe kí ni kéèyàn ọlọ lè fẹ́ ọmọ rẹ̀ lóbìnrin kóbìnrin náà wọ́n dùn kó lọ fẹ́ ọmọ rẹ̀ lọ́kùnrin tani ọmọ ìfẹ́ wọ ni mẹ́rin ẹ̀yin náà máa wò ó ti ti lọ díẹ̀ díẹ̀ báwa ti lọ́dọ̀ fún wa yìí bẹ́ẹ̀ náà ti tó ń lọ lọ́dọ̀ àwọn èèyàn. àwọn àbá ọdún mẹ́sì wọ́n ti kàlàyé fún wa lórí báwọn wo lè wọ̀ nínú islam téèyàn gbọ́dọ̀ fẹ́ ìyá pé ìwọ̀ ni wọ́n mú ni. eléyìí tá a sọ yìí àwọn àbá wa ti fi méjì kó lè bá yé wa wọ́n ní ìpín alákọ̀ọ́kọ́ èèwọ̀ ni láéláé ọ̀gọ̀rọ̀ fẹ́ èèwọ̀ ní lásìkò ká ṣùgbọ́n gbà mí ó lè padà bẹ̀kọ́ fún yàn ó lè bàjẹ́ wá tuntun ìpín eléyìí tó lè bẹ̀rọ̀ fún wa lásìkò ká tó lè tẹ̀tọ́ bákan bá tóbi rẹ̀ lórí ẹ̀ tó láti má sọ̀rọ̀ àpèjúwe kẹta àwọn wá ẹ̀ nínú èyí ṣe pé ó lè ṣẹlẹ̀ ní islam tó ṣe ṣe ẹgbẹ́ òfin ẹ̀sìn wa kò ní ṣe kẹkẹ kalẹ̀ àbúkẹ́ ẹ̀kọ́ lóòótọ́ àkójọ wa láǹfààní. Nínú rẹ̀, òun lè tó ṣe wípé látọ̀jú rẹ̀. Èyẹ́ níyàwó nínú níta. Ìyàwó ìgbàlà wá jáde láyé, kọ́nà kó yá fún wa. Àwọn òkú làwọn ti wá rí wípé á inú ilé yìí tí ó tó bá jáde. Àbí ọmọ wọn tó ń jáde láyé ní àti bímọ, ọmọ sì kéré. Ọkùnrin yìí wọ́n tó kọ́ bí àwọn ẹ̀rú kà ó bá lóun fẹ́fẹ́ sábà wọn tó tó ọmọ wọn. àwọn àbáyọ̀ wọn wá pé ìyàwó òun lágbo tó ní ìtẹ́jú ẹjọ́ sọ̀rọ̀. ó sì fọmọ náà sọ̀rọ̀ ó ní kó fún wàhálà. nínú ẹ̀sìn kò dábò ń kankan wọ́n wá wọ́n bá gbúrò náà wà nílé nígbà náà èèwọ̀ ni kọ́lá ẹ̀jẹ̀ ńláńlá tó tóbi pẹ̀lú ìgbà kan. ṣùgbọ́n ìta ò sílẹ̀ máa ó lè fẹ́kẹ̀. nígbà tí kò wá lè fẹ́kẹ̀ nígbà tí kò wá sílẹ̀ ó lè fẹ́kẹ̀. èrè ń jẹ́ àpèjúwe tẹ́lẹ̀ kejì ṣùgbọ́n tàbá kọ́kọ́ á lè kẹ́lọ́ fún ọ̀ra. gbogbo ètò àtẹ̀tọ́ kàkà tó yẹ pé wọ̀ yọ ọmọdé kàkà àti tó yẹ pé wọ̀ yíyá gbogbo ẹ̀ lóòrùn lẹ́yìn ìlànà tó dira gbà lọ wọn. tọ́wá ti lọ rí ìran obìnrin kan fẹ́yàwó yálà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àwọn olóògùn bí wọ̀ lẹ́nu wọn. àwọn olóògùn bí wọ̀ wọn. ṣùgbọ́n ìgbéwọ̀ rẹ̀ yẹnu kò lè jẹ́ wọ̀ láíláí o ó lè jẹ́ wọ̀ nígbà tí àwọn kò mẹ́rin lọ́dọ̀ ẹ̀ lè nǹkan tí ìjọba yìí tó ti ń bẹ̀ ó tún tẹ̀sán ọkọ̀ láti kíkọ̀yàwó lẹ̀ àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ tó jẹ́ báyìí àlọ́ àwọn máa ń pa òṣìṣẹ́ mi. àwọn òṣìṣẹ́ òbí àwọn náà sí àlọ́ wọn. èyí wọ́n padà náà àwọn ọkọ̀ sílẹ̀ láìpẹ́. olóògùn wọn kọ̀ láìpẹ́. ẹ olóògùn wọn ní láti àti àti òṣìṣẹ́. àwọn ọkọ̀ akálòkùn mẹ́rin náà. pẹ̀lú àwọn ilé tó ń jẹ́ lẹ́sìn òtún lórí. tó ń ṣe eléyìí wọ́n wá tó sílẹ̀jì mẹ́rin láì wọ́n tó sílẹ̀jì àwọn ilé ìṣẹ̀lẹ̀ pé torí pé wọ́n jẹ́ ìran náà ni wọ́n ti jẹ́ ìwọ̀ ìyẹn jẹ́ méje gbogbo ká ìlú jẹ́ ẹbí èèwọ̀ ní ìgbọ̀rọ̀ fẹ́ra yín. méje bí ìdí kan ló lè bà á tẹ́ ẹ̀bí lè fẹ́ra yín. ìyẹn nínú ọ̀rọ̀ eléyìí tó jẹ́ mẹ́rìnlá tó jẹ́ pé èèwọ̀ ni láíláí ẹ̀gbọ́n òfẹ́ra yín láíláí èèwọ̀ ni ẹ̀gbọ́n òfẹ́ra yín. alákọ̀ọ́kọ́ nínú èyí tó jẹ́ méje nínú ìran bẹ́ẹ̀ lè fẹ́ra yín láíláí kùránì tó kú pẹ̀lú bí kùránì èèwọ̀ ni mo yí o kẹ́ ẹ fẹ́ àwọn òkú bàbá yín fẹ́ kódà àwọn akọ́ọ̀lù máa dúdé wọ́n sọ lásìkò tí àbá ọrụ bá ti fẹ́yàwó àdúgbò ọrụ àbá rẹ̀ bá ti fẹ́yàwó ọ̀rọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kí wọ́n náà wáyàwó lọ sí ìlú rẹ̀ ká tó wá sọ wípé ìyàwó tí àbá rẹ̀ tó fẹ́ ìwọ náà wá fẹ́ tẹ̀lé tó tó káàkiri yìí èrò ọdún ìdáńtà ìfọ́n tó kọ̀ọ̀mọ̀ tẹ̀lé láwùjọ wa ó tẹ̀lé láwùjọ wa àmọ́ nípa ẹ̀rọ rẹ̀ àmọ́ tó lè pé bí wàá bá ti lọ àbọ̀wà ìyàwó lọ́dún náà ló kàlẹ́ èèwọ̀n ká ní ní black now nínú oṣù ìdùnnà ẹ̀fẹ́ ní ìgbọ́n tó yẹ kó máa ń ṣe ìdùnnà pẹ̀lú àwọn bàbá yẹn ní ẹ̀fẹ́ ṣe tó lágbára pọ̀ torí kò sí àpò ìyá rẹ náà lọ bá àbùkù ìtumọ̀ rẹ̀ lẹ́nu. àwọn àbájá láyé wọn ní lánàá kàrà fẹ́ àwọn ìṣàbá bàbá tí fi àwọn àdébílẹ̀ ìwọ ní kọ̀ lẹ́kọ̀ọ́ tó nínú black now. olùlẹ́kọ̀ọ́ tó ìgbọ́n tó yẹ kó bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá àlejò ọláyé wọn ní ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kọ́dà ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́ọ̀dà ń ṣe léwọ̀ ní kẹ́ fẹ́ yàgò fi yín nínú gẹ́gà èèwọ̀ ní fún yín kẹ́ fẹ́ yàgò fi yín nínú lábẹ́ eléyìí ìyá wa ni ó kó ìyá ìyá sínú pé wọ̀ ní àgbọ̀dọ̀ fẹ́ ìwọ̀n ọ̀fẹ́ yẹ ìyá ìyẹn ni ò nínú gàdá ìwọlé ká ẹgbẹ́ tó ti àwa lẹ́nu káwọn àwọn ọ̀fẹ́ àá kó lè tó wá wòlé débẹ̀ àwọn yìí ya wòlé débẹ̀ lẹ́yìn o àwọn yìí ya wòlé débẹ̀ èsù tó àwọn yẹn débẹ̀ wọ́n kà á tẹ́ débẹ̀ kódà wọ́n sá sọ yìí tó tó pè dáadáa tó náà bá wọn iṣẹ́ owó gbogbo àná bẹ̀rẹ̀ ní sálẹ̀tì títì wọ́n pè ká ìwà lọ́wọ́ ìwé ìṣòro ìyẹn wọ́n wọ́n gbé káàdì tó ọkọ̀ ọmọ báyà fún ẹ̀. ó sì ṣe lè ká à ń fẹ́ ṣiṣẹ́ sì fẹ́ nu làtọ̀kọ̀ ẹgbẹ́ àníṣẹ́ ìtò tí wọ́n fẹ́ ṣe láwọn bọ́ọ̀lù tó ń pẹ́ èkú ti ti sáyìn ayé ní ìfáwọn èèyàn. ọlọ́run ti sáyìn tiẹ̀ pépé ti lọ bàbá ṣẹlẹ̀ ẹ kìlọ̀ sáwọn ọ̀sẹ̀ wọ̀nyí èkú ti ti sáyìn torí ti eléyìí ìyá ẹni ní ìyá ọ̀yá ẹni èèwọ̀ ni ọlọ́ni àṣẹléwọ̀ ní kẹta ọ̀yá ni o. bákan náà ọmọbìnrin ẹni bẹ́ẹ̀ náà lọ́mọ obìnrin tí ọmọkùnrin ẹni bí èyí tí ọmọbìnrin ọmọbìnrin ẹni bí èyí tí ọmọbìnrin ọmọbìnrin ọkùnrin ẹni bí eléyìí náà kó sábẹ́ ìpọ́lọ́ ni àwọn máa ń tẹ̀lé èèwọ̀ ní ẹ̀rọ ìgbẹ́wọ̀ lórí tẹ́bà lọ́wọ́ nígbà àwọn tó mú kàdúmà léde lórí kánẹ́ẹ̀tì òun tẹ́kù símáìtì lẹ́nu símáìtì àbí òun náà tẹ́ ní ọ́dẹ́kọ̀ rẹ̀ ní ọpẹ́nu símáìtì kí ni gbé wá bàbá báyàwó ma bàbá lè ní bàbá bá ọmọ rẹ̀ láti pọ̀ ó kú lóyún àbẹ́ nìkan àbẹ́ ìkókú lóyún tó ní ọ̀fẹ́ àwọn ètò ìsọkúbọ̀ tọ́mọ ya ní kòwò lè fẹ́ kéèké kéèké ọ̀rẹ́ kéèké méjì kéèké mẹ́ta ìbẹ́lẹ̀ ìta àgbọ́ nìyẹn àwọn ètò ìsọkúbọ̀ tó kú òun jáde kó lọ àwọn ètò ẹ̀kọ́ tó ti tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ńlá nínú ìgbàlá wọ́n bàbá kí ló fún ọ débẹ̀ tágé náà lọ wá débẹ̀ kò lè dá máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìpẹ́ o wọ́n ti ṣẹlẹ̀ síbẹ̀ o àwọn èèyàn ṣe é dáadáa o ẹlòmíì ayé lòun fi wá ẹlòmíì làmú náà lòun kájọ rẹ̀ èèwọ̀ ni o kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ lóbẹ̀rẹ̀ ọ̀pá aládùúgbò àbọ̀mọ ọmọ rẹ ni nítorí láti ẹ̀ka ká ní ìdí ń jẹ́ ọmọ lálẹ́ ìrọ̀lẹ́ o bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ọ̀bà àlejò ọlọ́sọ̀kọ́ ní ayé ìpéwọ̀ ni. òun náà ni kí ọmọkùnrin àti ọmọbìnrin pẹ̀lú yálà bàbá ìyá gbà pọ̀ ni àbí bàbá nìkan lọ́dà pọ̀ ni àbí ìyá nìkan ló gbà yín pọ̀ nínú àbájá yín pọ̀ èèwọ̀ ní kẹ́kẹ́ fẹ́ra o ní o ńlá ni ẹ̀wọ̀n tó láwùjọ ti gbé àwọn ọmọ yín bá ti gbé ọdún méje ẹ máa bá wọn àti náà wọn ti

oṣù wà lẹ́gà láyò láwọn orílẹ̀-èdè kan lágbàáyé. Kí la bọ́lẹ̀ náà? Ìtọ́ bá wù ẹ́ lórí fẹ́. Ìtọ́ bá wù ẹ́ lórí fẹ́ ká ìbọ̀lẹ̀ náà. Kẹ́lá fẹ́ bá sọ ẹni tó kéde kékeré o. Ó yàtọ̀ sí kí ẹni tó bá wù ọ́. Àníṣe tó bá wù ọ́ lórí fẹ́. Ìbá ìkéyàn láti ẹranko. Ìbá ìjẹ tí ò lẹ́yìn. Ìtọ́ bá wù ọ́ lórí fẹ́. Ìyẹn ni Freedom of Mind. Ilé káwọn yẹn ṣe ìdáná ọlọ́run la kò ní ẹ̀rọ. ọ gbọ́dọ̀ ló tuntun fún ẹ pé dúkà rẹ ló ń bọ̀ láti dúkà ya. ẹgbẹ́ náà bá lọ lójúmọ̀ ó pé bọ́lá àwọn yàrá ẹ̀ ká bá búrò ó pé òun lòún lẹ́nu sọ́kọ́. àwọn ọmọ yìí bá ti ń fẹ́ ta fún bẹ́ẹ̀ fún àwọn ajé àá ìwé tó wà fún ọ ìta ìwọ àmà yóò ní àníṣẹ́ tó ń bọ́ ọpọlọ àwọn èèyàn ti tó nǹkan ti tó ọpọlọ àwọn èèyàn. ẹlẹ́kẹrin òun náà ni ọmọbìnrin tí ọmọ ìyá rẹ̀ lóbìnrin bí ọmọbìnrin tọ́mọ ìyá rẹ̀ lóbìnrin bí èèwọ̀ ní ọgbọ́n bẹ̀ ọ̀wọ́ ní ọgbọ́dọ̀ fẹ́ nínú ọmọ ìyá rẹ̀ ní ṣe ló fi ọmọ rẹ̀ fún fátímà ṣé báwọn wá ní ìyàtọ̀ wà tẹ̀. àdéhùn ọ̀sán fátímà ló fún àbáwá yìí ọ̀rọ̀ máa bá àyè jẹ́ àbáwá áyì ọmọ ọ̀kùn lọ́jọ́ kàlẹ́lì ọ̀yà lọ́bí àwọn àjọ ọmọ ìyá rẹ ọmọ tó wù bí ewọ ní ọgbọ́dọ̀ fẹ́ ewọ ní ọgbọ́dọ̀ jẹ́kẹ́rẹ́ ọgbọ́dọ̀ fẹ́ ọgbọ́dọ̀ nínú orúkú àwọn ẹlẹ́ẹ̀kejì pé láti mọ gbọ́ àwọn mẹ́ta tó kù lábàdà ìdí اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله الذي هلل النساء وعرض الزنا وبين المعرضات تعبيرا وبعد عنها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فرقم الخامس من المعرضات للنسب تعليما مؤبدا بنت الأخ وبنت بنت الأخ وبنت ابنه لقوله تعالى وبنات الأخ وفارق العامة أو العامة والغالة وهو المصاب لقوله تعالى قال سبحانه وتعالى وعلاتكم وقالاتكم هذه من شريعتنا التي جاء به نبينا محمد صلى الله عليه وسلم ولا يرى فيها عيبا الا الغافلون المتكبرون قال تعالى وجحدوا بها واستيقنت انفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المسلمين ọ̀pẹ̀lú fún ọ̀rọ̀ ọ̀la ọ̀rọ̀ tó ti pé òun ló ṣe ká fẹ́yàwó ká lọ́mọ òun ló ṣe lẹ́tọ̀ọ́ nílẹ̀ ẹ̀sùn wa ó sì ṣe ká ṣe dùnà ṣe lẹ́wọ̀ nílẹ̀ ẹ̀sùn nítorí ó ṣe léyìí léwọ̀ fún wa òun náà ní ká lè sọ́ra ká sì lè jìnnà tẹ́tẹ́tẹ́tẹ́ tí gbogbo àwọn ọ̀dọ́ náà wà lè gbẹ́rẹ́ lọ́wọ́ ọ̀dọ́. bákan náà ìka ìgbọ́ náà kò wọ́n bá lẹ́nu sọ̀rọ̀ wá wà lè wọ́n sọ́kà kó wọ́n bá wọn sọ̀rọ̀ bá rẹ̀ kó bàbá fi ara tẹ̀lé lánàá rẹ̀. ẹ rí ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tí tẹ̀lá ti àwọn léèwọ̀ ni ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn ní islam láéláé gbogbo ìyàtúntà tó ń gbólé ẹ̀wọ̀ ìfẹ́ wọn kó ọma ni ọmọbìnrin ọmọ ìyá rẹ lọ́kùnrin. Bàbá náà lọ́jọ́ bí ọkùnrin náà lẹ́yìn méjèèjì ẹnìkan ní wá bí ọgbọ́dọ̀ o. Àbí ẹnìkan ní ó bí ọmọbìnrin náà wá ọmọbìnrin ní ọgbọ́dọ̀ gbogbo gómìnà yà ni o. àbí ọmọ yìí náà ó ti tó bí ọmọkùnrin ọmọkùnrin tọmọkùnrin yìí náà wá bí obìnrin rẹ̀ èèwọ̀ ni o ọ̀gbọ̀nà gómìnà yà o nínú gbàgbà. ọlọ́run àdìgbò lálẹ́ èèwọ̀ ni fún yìí o kẹ fẹ́ àwọn ọmọbìnrin tí àwọn ọmọ ìyá yìí bí. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni àbúrò bàbá ẹni àfẹ́sàn bàbá ẹni ẹni náà wọ̀nyà ẹ̀rẹ́ fún àbúrò lè bẹ̀rẹ̀ káṣí ìwọ́kọ́ mi kúrò kí alẹ́ fojú wọn wípé bóòlù ló fi wá ìyá wèrè tí ó tó wọn fẹ́ kan ìyá wọn ibi tó ti dàgbà dé lójú yàn. eléwọ̀n lè mú sọ́mà ọ̀gá kan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí ìjọ kọlọkọlọ olú sọ́mà ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta gbòmìn èdú ìdáyìn kan ti jọba wọ̀nyẹn. ẹ̀tọ́ tó kí ìyá rẹ̀ mọ́lẹ̀ ẹ̀tọ́ tó kí ìyá rẹ̀ mọ́lẹ̀ tó láàbò pé àìmọ́ bàbá rẹ̀ yóò wá ní ìrẹ́lẹ̀ ìfọ́dàgbà ẹni tó sẹ́yìn pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹni ìyá àlẹ́ àlẹ́ àgbà ló fẹ́ tó lọ bá mi jìnnà tó lè fún bàbá ìwà àgbà ló fẹ́. a ń bẹ̀rẹ̀ kàfé káwá tó fẹ́ bá àbúrò bàbá àbúrò bàbá yẹn sì ní tàbí jẹ ìyá lè dúró olùwárí rẹ̀ dáadáa tó ó lè má jẹ́ ìdè mọ́dà tó jẹ́ ìdè padà àbí ìpín náà á sì lè ní ìdè mọ́dà náà ìgbà tó pọ̀ jù ní kọ́ni má jẹ́ ìdè mọ́dà kọ́ni má jẹ́ ìdè mọ́dà. wọ́n sọ kan ní kíláàsì kan bẹ́ẹ̀ lára mi ẹ̀ka àtìrí àbá àtàkẹ́ ní sèpì táwọn yìí náà kọ́nà kọ́ra àti dáadáa bàbá náà ẹni tó jẹ́ fún wọn ó ṣe ní mo mọ̀ yánà dáadáa ọ̀rọ̀ ká ló ṣẹlẹ̀ ní ọ̀nà tàbí sọ̀rọ̀ rẹ̀ yánà wa ń sọ fún mi yánà wa ń sọ ń gbọ́nà yìí pé ṣé mo mọ̀ ní kó kà fún màmá àfa ìjáde láyé àwọn làwọn padà fún àfa yẹn lọ́nà ìdàgbà. mo fẹ́ gbọ́dọ̀ yìí àwọn làwọn fún ìyá yẹn lọ́nà ìdàgbà tó túbọ̀ sí pé ìyá yẹn ti ń bímọ ń gbà náà. the same father the same mother ni wọn ló ṣe gbémọ̀lá same father ẹni bàbá fún wọn. ìtumọ̀ rẹ̀ ní kékeré ìtumọ̀ rẹ̀ ní wípé ìyá yẹn o ọlọ́run ní èèwọ̀ ni ìyọ̀gbọ́dọ̀ fẹ́ amátúnyà àbúrò bá e ṣe sọ yẹn tẹ́lú owó títà tó wà láàrin wọn ẹ̀kọ́ náà ti fira wọn púpọ̀ ó lè wáyé bẹ́ẹ̀ tí ó máa jẹ́ sí pé àbúrò bàbá yẹn lè kéré lọ́jọ́ orí káàbọ̀ láyọ̀ kéré lọ́jọ́ orí báwa bá ṣe bí láyà èrò nínú fìlàǹfìlàǹ kò sí ju èyí ti rẹ̀ èyí ti rẹ̀ báwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà kejì àbúrò yáàyàn àbẹ́sàn yáàyàn lómìnirin èèyàn gbọ́dọ̀ kó wọn mẹ́tò báyà o èèwọ̀ nínú bíláàbílà kò sí gbogbo ọ̀nà tó o lè ṣe kíni tó o lè sọ ọ̀sọ́ lẹ̀tọ́ èèwọ̀ nínú òṣìṣẹ́ àkókò lẹ̀tọ́ jọ̀mọ́ kò sí ẹ̀sìn wa là ń sàlàyé yìí o eré ká ní ìlú wa fún alẹ́ lẹ́yìn o gbogbo ọdún wọn bá ń wò pé ọ̀fẹ́ bá ọlọ́run nílé ọ̀fẹ́ sí lọ́run tó sáà tí ó ti yẹ èèwọ̀ lélẹ́ yìí fún ọ kọ́ ọ pé ẹni tó mọ̀ ọ̀fẹ́ òun lẹni tó lè kéne òun lẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ àbúrò bàbá rẹ àbúrò ìyá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ àbọ́mọ rẹ àbí ìyá rẹ wà lẹ́gbọ́n ọ̀ká lẹ́gbọ́n àyè ìwọ̀n ní ìsìlámù àwọn tuntun wa ní sílẹ̀ kò wá sẹ́ni tí ó rí eléyìí lálébù kò sẹ́ni tí ó rí eléyìí tó kọ̀ bá ti kòrú kò sẹ́ni tí ó rí eléyìí tí ó fojú pé ọ̀làjú ti kọjá gbogbo eléyìí torí pé bẹ́ẹ̀ ló wá sọ̀rọ̀ lẹ́yìn yóò máa wọ àwọn orílẹ̀-èdè ká tóun fojú wò tó lọ́dọ̀ tòun àwọn ẹ̀yìn ti gòkè àgbà àwọn ẹ̀yìn àwọn ẹ̀yìn wọn lajú ara ọ̀làjú kọ́làjú tí wọ́n lajú tẹ́lẹ̀ ọ̀gbọ́n lọ́dọ̀ wọn nìyẹn o àwọn ti sọ wípé freedom of marriage ó wà o bó alẹ́ rẹ̀ lọ́ba láti fẹ́ ẹni lọ sí court marriage ìdẹ́nì kẹ́kẹ́ yọ tí àánú ilé ló ọkọ sí marriage pẹ̀lú ẹ̀ tàbí ìwà nímà kò sábúrú bẹ̀. kátó wá sọ ẹni tó dùn lọ́wọ́ máa bí inú òun ọlọ́run ti sáyìn tó bá wa mú gẹ́gẹ́ bí ó ti sáyìn tó ó ti dáyìn tó ti wá lóore o ó ti dáyìn tó ti wá láǹfààní o ṣùgbọ́n ìṣúná ọmọ ti dáyìn tó lè ká burú bá wa ló wàá gbé wa pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà léèṣẹ́ ọba àfúyẹ́ lẹ́ni wa léèṣẹ́ àánú fojú pé ká burú kankan bẹ́ẹ̀ ló gbé wa ṣùgbọ́n bí tí mo fọ́rí nàmá ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé ẹnìkan ò wá níjà ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba níyà ẹnìkan ò níjà òfin ọlọ́wọ́ ọba níyà. àdúgbò ọ̀rọ̀ máa máa ní ààrẹ pé òdodo lọ̀rọ̀ náà. ìdáhùn yóò wá wá lábala pé ó ṣàbòsí ó sì kéré lágbà tó fi ọlọ́run. ọlọ́run ẹ wá lọ wò ó ìyá nẹ́bí ẹ lọ wò ó ẹ lọ ẹ lọ wo gbogbo àwọn ẹni tí wọ́n wọ́n tàgbá tó fi ọlọ́run létí torí pé ipò tó wá fún wa yàyọ̀kọ̀rọ̀ pé àwọn ju eléyìí lọ àwọn kọjá òfin ọlọ́run àwọn lè ṣe tó bá lu àwọn ẹnà owó láti bọ̀ káwọn o. tó ń ṣeré yìí lẹ́yìn lábala pé àwọn àwọn olójú èèwọ̀ láàrin ẹgbẹ́ nínú obìnrin àkọ́kọ́ afẹ́ ìdílé kìlómítì àwọn kan bí àìlè fẹ́ wọn láéláé àwọn wọ̀nyẹn àkọ́kọ́ afẹ́ mẹ́rìnlá kọ́ wa tó sí méjì ìkárà kọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ ní pé wọ́n jẹ́ ìran wa àwọn tó jẹ́ ìran kàyé. ìtúkejì àwọn àdìsá ló fà á táà sí ilé ẹgbẹ́ wọn kéde dínà tó bá di owó àbí lọ́wọ́ jọ kọ́lọ̀ tó dájú gbà náà lọ. ilé ìdáàbò máa sàlàyé fún wa pẹ̀lú tó lọ́wọ́ tó máa di fífún اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم افتح لنا باب رحمتك اللهم افتح لنا باب رحمتك نسألك اللهم العافية لا تغادر سقما نسألك اللهم العافية لا تغادر سقما اللهم اغفر لأمواتنا أموات المسلمين اللهم اغفر أمواتنا أموات المسلمين في مشاركهم الحد وجاريها برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم هب من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمه واجعلنا من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قم الى